ojú alẹ̀ gbà tó. gbàdúrà fún gbogbo ẹni tí ó wà nínú ẹ̀sìn kan tàbí òmíràn ẹ̀mí máa yóò ràn sí àánú sí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lórúkọ jésù àlàáfíà pípé yóò sì jẹ́ tiyín mo kí wa kú ìsinmi òní mo gbàdúrà pé àwa tá a bẹ̀rẹ̀ àwa náà là á parí a ó sì fi ayọ̀ rí òpin ọdún yìí bí mo ṣe ń kí mo ṣe ń bẹ̀rẹ̀ pẹ̀lú kíkí ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run àlùfáà àti ìyáàfin Gabriel Abidemi Oyètúnjí ti ìjọ Liberation Church. bí mo ṣe ń bá ìjọ Liberation dúpẹ́ ọdún èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni mò ń bá ẹnìkọ̀ọ̀kan wá sọ̀rọ̀ lálẹ́ òní ǹjẹ́ ìwọ ti ráàyè láti dúpẹ́ láti yin Ọlọ́run lógo pé ó ti ẹ̀ mú ọ di ọjọ́ òní mo gbàdúrà pé ọkàn táwọn fi máa dúpẹ́ Ọlọ́run yóò fi fún wa ìwé mẹ́pẹ̀lú sọ pé ọkàn ọlọ́pẹ́ làwọn mọ̀ sanra nítorí ìdí èyí náà ni mo ṣe ń kí ìjọ Liberation Church of God lábẹ́ ìṣàkóso àlùfáà àti ìyáàfin Gabriel Abídèmí Oyètọ́jí àwọn ìjọ yìí dára sí wa lórí ètò yìí ìdí náà ìtawà náà fi mọ rírì wọn a kí gbogbo yín kú ọdún lórúkọ Jésù tọdún yìí kò ní jí àṣemọ ayọ̀ àtàlàáfíà la ó sì fi ṣe ẹ̀mí. Eh, ní ìtẹ̀síwájú abala àkọ́kọ́ ẹ bá mi sí ìwé orin broadband hymn sí hymn two hundred and thirty ìwé orin onítẹ̀bọmi four hundred and twenty one progressive apostolic church seven seven nine ìjọ anglican five hundred and eighty six holy trinity four hundred and thirty one kérúbù and seraphim four hundred and thirty six seventh day adventist four hundred and thirty four apostolic ti christy five hundred and eighty seven bákan náà ni ìjọ christ divine pẹ̀lú apostolic náà three hundred and fourteen thy kingdom come in one hundred and sixty three bilingual fifty six deeper life one hundred and seventy one ah, nítorí pé ètò kérésìmesì christmas carol láti bìkan síbìkan láti bìkan síbìkan ó gbà wá lákòókò díẹ̀ ah, ẹ bá mi kọ ṣe orin ìbá ṣiṣẹ sínú fọ́nrán tó wà níbẹ̀ yẹn mo sì bẹ̀ wá bí Fanny Jean Crosby bó ṣe fi orin yìí béèrè fún àánú Ọlọ́run pé kọ́lọ́run má gbàgbé òun bí ọdún yìí ṣe ń lọ ẹ jẹ́ káwa náà pé kí Ọlọ́run kó rántí wa sí rere gbogbo tó jẹ́ ẹ̀dùn ọkàn wa kó bá wa bá a pàdé mo gbàdúrà pé ìmísí ọlọ́run yóò wọnú ayé wa bá a ṣe ń tọrọ yìí e, má kọjá mi lọ. kí o ṣẹ̀ṣẹ̀ mọ wọlé bọ̀ à ń fi orin yìí bẹ ọlọ́run pé níbi tá a ti nílò ìtùnú ọlọ́run kọlọ́run kó tù wá nínú níbi tá a ti nílò àánú níwọ̀nba tọ́dún ìkú kọlọ́run kó ránṣẹ́ àánú sí wa ìwọ náà ṣe bẹ́ẹ̀ àdúrà rẹ yóò sì gbà mo kí ìdílé bàbá wa pa ẹ̀mí àlàmú ló sáré kọ iṣẹ́ àkọ́kọ́ fún wa. àmì ìyọba ọ̀hún mo rẹ wá sọ́dọ̀ rẹ̀ èyí tí Henry Francis Light tí a bí ní seventeen ninety three tó kọ Francis Light ó jẹ́ ẹni tó jẹ́ pé òun náà ló kọ orin wá bá mi gbé alẹ́ fẹ́rẹ̀ lẹ́tàn bí bàbá rẹ̀ ti jẹ́ ọlọ́kùnrin tó ó tó jẹ́ ẹni tí kò rí àyè fún ẹbí rẹ̀ ohun tí ó kúndùn ni kí ó máa pa ẹja káàkiri ó tún fi òǹkọrin yìí tí ó jẹ́ ọmọ rẹ̀ sí ilé ìwé síbẹ̀ kò rí àyè fún ìtọ́jú ọmọ rẹ̀ ó fi òǹkọrin yìí sílé ìwé ó sì sá lọ ǹjẹ́ ìwà ìwọ òbí kan náà kò farapẹ́ ti bàbá òǹkọrin yìí bí ìrìn àjò ìwọ bàbá kan bá fi ara pẹ́ yìí ó yẹ kí ẹ mọ̀ pé ìyẹn kò pé kí irú ọmọ bẹ́ẹ̀ má dé ibi gíga bí irú ọmọ tí o kò tọ́jú yìí bá wá dé ibi gíga lẹ́yìn ọ̀la báwo ni ọjọ́ alẹ́ irú ìwọ òbí yìí ó ṣe rí nígbà tí o kò bá lè ṣe ohunkóhun mọ́ bí irú ọmọ bẹ́ẹ̀ kò bá ní àánú lójú ó ṣeé ṣe kí ìwọ òbí bẹ́ẹ̀ gé ìka àbámọ̀jẹ lọ́jọ́ alẹ́ nítorí ìwà òbí yìí dókítà kan ni ọlọ́run lò láti jẹ́ aláàánú fún Francis Light tí ó kọ orin ọkàn mi yan ọba ọ̀run yìí ó ní ó sanwó iléèwé rẹ̀ nígbà tí ó tilẹ̀ wọlé sí Trinity College owó díẹ̀ tí ó ń gbà nígbà náà ni òun náà tó ń fi ran ara rẹ̀ lọ́wọ́ bí òbí Francis Light ṣe di ìlọsíwájú ọmọ rẹ̀ òǹkọrin yìí Ọlọ́run fún dókítà yìí ní oore ọ̀fẹ́ láti ran Francis Light lọ́wọ́ Ọlọ́run fi ìyàwó fún òǹkọrin yìí ní ọdún 1817 bí ó tilẹ̀ jẹ́ pé ìyàwó yìí fi ọdún méje ju Francis Light lọ ọlọ́run lo ìyàwó yìí láti fi òpin sí ìyà ńkọrí yìí lọ́jọ́ kan ó ro ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ ó wo ibi tí ó bá dé ó sì wo ọjọ́ iwájú ó wá rí i pé ọlọ́run dára púpọ̀ sí òun èyí ni ó rò tí orin ọpẹ́ yìí fi gba inú rẹ̀ kan tí orin yìí sì fi di gbajúgbajà lónìí ó ṣeé ṣe kí ìwọ bàbá kan máa gbọ́ mi báyìí èyí tí ó tilẹ̀ èyí tí ó tilẹ̀ ti gbàgbé àwọn ọmọ tí arábìnrin rẹ̀ bí fún ọ ó ṣeé ṣe kí irú ìyàwó bẹ́ẹ̀ wá wà lọ́dọ̀ rẹ lọ́wọ́lọ́wọ́ tàbí kí o ti kí o ti yin ìyá àti irú àwọn ọmọ bẹ́ẹ̀ nù ronú lákòókò yìí bí irú ọmọ yìí bá di ẹni ńlá báwo ni ẹ̀yin